Chika ti gbọ́ wípé wọ́n rí ìyàwó lé pẹ̀lú ọkùnrin èmi. ṣé mi ò kílẹ̀ ṣe létí mọ́ ni. ṣé ẹ fẹ́ gbọ́ ẹ ti jàgbẹ́ sí mi létí èmi ọ̀gbọ́n kankan o. ẹ mi lójú mi. tí n bá lè fọ́ ẹ lórí kan máa fọ́ ẹ lórí. whatever that happened to you was a mistake right? àdàbọ̀ nání àkùnrin igi da ẹyẹ fún o. àgbàkin kí la gbé kílẹ̀ jù ẹ má fi mi wo ẹ̀yọ̀ kò mọ́. jọ kí ni nǹkan tó gbé fún jẹ tó fi ń ṣe gbogbo àdúrà nǹkan tó ń ṣe fún ẹ yẹn ó gba ṣọ́ọ̀bù fún ẹ ó fún ẹ lọ́wọ́ láti ìgbà ẹ látọ̀dún náà lọ ṣé o máa dúró oore tó ti ṣe ní ayé ẹ jọ ṣé payọ fún ni. èmi ẹ̀ gbójú lẹ́gbẹ̀ẹ́ torí tẹ̀ ẹ̀ bá fún wọn bọ́dí yìí ó ṣeé káwọn náà lọ́pọ̀tunítì àti lè voice out pé à ìdí tí mo fi ṣe ń tí mo ṣe rèé àmọ́ tẹ bá ń gbójú ókè jojoojúmọ́ à obìnrin wọ́n lè fi àṣírí sínú tí wọ́n fi tú. ẹ má dàbí olú rárá mi ò ṣọ̀dẹ̀ mi ò ṣọmọwọ́ as a matter of fact ó ti dé nípa ìfún mi. ìyẹn ni kí n bá sọ. ẹ̀ẹ́ gbogbo ẹnu fi rẹwà. ó bọ ó bọ fún ẹ tán yányán. mo mọ bí mo ṣe dáríjì mi má dákẹ́ bá mi jà. èyíkéyìí David ọmọ májà ló ṣe ìkéde olúfúnmi láyọ̀. What exactly did I do to deserve you? Bọ́lá ti tọ́ mi. Place hold on to my heart. I just wanna love you forevermore. You have the temper of a serial killer. I still don't know why you can't control your anger. He was stabbed multiple times. So why are you ranting? What? I can guarantee you that. Now, paranoid! Have you got better phone down when you're like, yeah? Hey! wọ́n ṣe ń sọ́kọ́ I'm your wife and I deserve an explanation. Don't stay in an abusive marriage. You must be a very lucky lady. I am done with you. Èyí ń lọ ẹ nínú kùlù báyìí lójoojúmọ́, ó rẹ̀ ṣì ń pàtàlẹ́ kiri. Ayo is like a leopard. She will not change his spots. Ìyá ẹ̀ tó pè mí ní leopard, ó dá lè mọ́ bàbá ẹ̀. You're a bastard. Kido, you don't dey talk too much. I was waiting for the right time. There's no right time, but yeah. Ọlọ́mọ jẹ́ kó bá ẹ débi tó ò nífẹ̀ẹ́ sí. Stay away from Ayo. Change. Could I clarify cause? So why are you ranting? Traffic my foot! disappeared without saying goodbye. ṣé kò ṣe bọ̀bọ̀ tó sọ pé ó ní anger management ni. ta ló ń jẹ ẹni tí wàá dà sẹ́ẹ̀. nǹkan tó ń jẹ́ kó yé wa ni pé tí ayò bá gbájú pọ̀ tí lè charge ẹ̀sìn kan. tí lọ́ọ̀bù ló ṣá àbó obsession. tí wọ́n tí wọ́n wake up. Where is the decent girl? Aya is the devil I know. Sharing light, sorry need me. ṣe kó kù já nínú ààyè báwo la ó ṣe mọ̀ rẹ́ mi ṣọ́ o má jẹ́ ìṣiṣẹ́. dé tá à ń fàkókò ṣòfò kí là let's get married. ohun èlò náà amúnikàn wò pé ká ní sí i jẹ dékọlù. kí ló dé. Ah, ah. àlàyé kí ló dé kí ló ṣẹlẹ̀ náà ṣé mi àti ẹjọ́ ń jà tìtẹ́lẹ̀ ni kò tí ẹ yọ kíkí. anyway mo ní kí n rán ẹ létí pé ṣé o gbàgbé pé ọ̀la ni bẹ́ẹ̀ di ọmọ ẹ̀. ẹ bọ wáyé tí wò ṣe máa ń sọ̀rọ̀ báyìí kí ni problem mi ẹ ṣé wo ló máa ń sọ fún mi tẹ́lẹ̀ ni. ah mo máa yọjú sí i láàárọ̀ ọ̀la ten a.m. ten. kí ló ṣẹlẹ̀ ǹsìn àǹtí mi. ọ oh, àbúrò máa wò ó tiẹ̀ alpha kí ló ń ṣẹlẹ̀. mo wà. Hmm, báwo ni a ṣe fẹ́ ṣe àwọn deliveries ta ní. ah well mo ti pe dispatch rider yẹn. okay. so mo ti sọ fún kó bá wa very very early tomorrow morning. okay. so we'll do it like that. ẹ o mọ nǹkan tó máa ṣẹlẹ̀ tó bá ti di bíi ten láàárọ̀ la. Okay ó bá mi mú princess lọ bá dádì ẹ̀ níbi tẹ́tí máa ń lọ mú bá. oh okay i will do just that tomorrow morning. okay all right sis. Uh, má bínú sorry about that. it's okay. back to nǹkan tá a jọ ń sọ. sẹ́yìn báyọ̀ mo feel pé ká fúnra wa ní time there because àti kò fanlẹ̀ ifá ti ń ṣe i mean ṣé irú nǹkan tí mo máa face tàbá má rè tán ni. Uh, no na òun ṣebí torí pé kò sí níkàáwọ́ mi ni since tàdé ti agree tàbá ti má rí a máa gbé pẹ̀lú wa òun ò ní ní reason láti máa pè unnecessarily mọ́ náà. Adébáyọ̀ ṣé wò rò pé ìyẹn gan lè fún ní access láti fẹ́ máa wá sínú ilé wa at any time á lóun fẹ́ wá wo ọmọ òun mi ò dé ní right láti sọ fún pé kó má rọ ọmọ ẹ̀ ìyẹn ò possible now yes kò possible tó bá ní ìdàtírú ọmọ ẹ mo mọ bí ṣe máa fọmọ ẹ ránṣẹ́ sọ́dọ̀ ẹ kò ní pè mí kò ní wá wá mi ọmọ ẹ máa dọ́dọ̀ ẹ you have nothing to worry about. Trust me. Are you me. sure this is going to work? I am very, very sure. <sighs> so tell me, ta ló máa jẹ́ event planner wa lọ́jọ́ yẹn? 嗯，嗯，你被干了。 báwo ni wà á ti báyọ̀dé ìṣòro yẹn sí báyìí. a ah. sì wà lórí ẹ̀ ó ní kò ní sí nǹkan kan. ọlọ́run tẹ̀ jẹ́ kí problem wà mo mọ̀ pé ọmọlúàbí ni báyọ̀ I know he's a very good boy but you see challenge tí mo ní òun ọmọbìnrin tó bímọ fún yẹn mi ní fẹ́ kọ́mọ yẹn fún ẹ ní problem rárá. ó ní kí n lọ fọkàn mi balẹ̀ pé kò ní sí problem ọlọ́run tẹ̀ ń jẹ́ kí problem wà ọlọ́run ní jẹ́ kẹ́ any problem i know that you both are very much in love mo mọ̀ pé nífẹ̀ẹ́ ara yín gan. but mo fẹ́ kó mọ̀ pé àyè love ọ̀tọ̀ àyè understanding náà ọ̀tọ̀ paríparí gbogbo ẹ̀ peace of mind is very paramount òun lójú o. Hmm. ẹ ṣe mú mi. Hm. àdúrà náà ni kẹ́ máa fi ràn wá lọ́wọ́. well àtúbọ̀ kún fàdúrà náà ni but you know i must say marriage for better for worse ni owó tọmọ bá dẹ̀ ti wọ̀ òkúta ti wọ̀ o. mọ́mì kí n má parọ́ fún yín. èmi ò bá dá lábàá pé kí àwọn méjèèjì kan ṣe sùúrù fúnra wọn. torí pé èmi ò rí ìmọ̀lẹ̀ kankan níbẹ̀ o. pásítọ̀ ṣó wàá burú pátápátá ni àwọn ọmọdé wọn ti ń bára wọn bọ̀ ó ti ṣe díẹ̀ o as a matter of fact gan kakọ ṣe wedding nísìnyí ni wọ́n ti bọ́rọ̀ wọn ju gbogbo eléyìí tá à ń sọ lọ kí la wá fẹ́ ṣe báyìí. ẹ wẹ mọ́mì àdúrà la máa máa gbà o ọ̀nà kan tí mo mọ̀ pé a tún lè gbé gbà ni pé kí wọ́n má ṣègbéyàwó aláriwo rárá bóyá ká ṣe é ní bòńkẹ́lẹ́. àmọ́ ṣé ẹ rí mọ́lẹ̀ rárá rárá ni. torí kò yé mi gbogbo àdúrà iná la ti ń gbà láti jọjọ ẹ. kí ni nǹkan tá a fẹ́ ṣe gangan báyìí. àmọ́ kò sígbà tá a dáṣọ tá a rí lẹ̀ fi wọ̀ ẹ tí wọn bá ṣègbé láriwo àmúgbéyàwó ìkànṣe ní bòńkẹ́lẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí. <sighs> ó dáa kò sí ṣe kò sáì ṣe àṣe náà ni. yes ma. àtúbọ̀ kún fàdúrà ọlọ́run á ràn wá lọ́wọ́. ok ẹ ṣe ẹ ṣe pásítọ̀. ẹ yà kọ um, shoes kọ six síwájú ọkọ eight hundred thousand. ẹ. Eh? kí ló ṣẹlẹ̀ shoes mẹ́fà ta ló máa wọ̀ ṣe bẹ́ẹ̀ fi ṣe souvenirs na what. souvenir bá wò ìwọ ló máa wọ gbogbo ẹ ó mọ̀ pé a máa ṣe court wedding a máa ṣe white wedding a máa ṣe traditional wedding. okay okay okay you girls are getting it all wrong. Eh? ẹ jẹ́ kí n enlighten yẹn ṣe ti rí a ṣe wedding aláriwo wedding bòńkẹ́lẹ́ la fẹ́ ṣe ṣé kí n ṣọ́ọ̀kì gbogbo nǹkan tá a fẹ́ ṣe báyìí inú ṣọ́ọ̀ṣì àti engagement o àti gbogbo ẹ̀ nínú ibẹ̀ yẹn ni. kò wá ń ṣe normal reception tẹ́lẹ̀lẹ́ ń kọrin tẹ́bíbọ̀dì ń jó tẹ́ mú lẹ́sẹ̀ o irọ́ o reception àdúrà gan la máa gbà ń bẹ̀ tó máa ti wá ń jáde kò ṣe tó máa jókòó ẹ máa fún wọn ní oúnjẹ wọn máa béèrè another plate irọ́ ni ò ṣẹlẹ̀ o. tó máa ti ń bọ̀tà lẹ́nu ọ̀nà ṣọ́ọ̀ṣì báyìí ẹ ti mú oúnjẹ mm. ẹ̀ẹ́n àti pààkẹ́ sínú take away a drinks a fi sínú ẹ̀ kọ́ máa gbé kọ́ máa lọ lé wọn kò sí oh, fẹ́fẹ́ rí tí kò oh, sí. ọ̀hún oh, aṣọlá pé má ṣe bẹ́ẹ̀ yẹn wọ́n tó jẹ sínú kìnìún no no no no no tó bá ti sọ pé ò ṣe um, wedding aláriwo agbọ́ yẹn but ìyẹn ò míì pé ká má ṣe quality things àkíyèsí báyìí báyìí ti yan fifty a lè máa se oúnjẹ èèyàn bíi three hundred. sọ ah. ló three hundred tá a máa se yẹn ìyẹn wà fún pé èèyàn kan jókòó sórí chair báyìí ó máa jẹ plate oúnjẹ mẹ́rin àwọn tó a ló ń pè. àwọn èèyàn ni. glutons. èèyàn kò ń ṣe èrò la fẹ́ pè. irọ́ nǹkan tí mò ń sọ yorùbá ni mò ń sọ náà eh, ẹ ṣe bówó yín lẹ máa lọ fi ṣe. ìwọ̀n fifty oúnjẹ three hundred what kind of multiplication is that. number seven kọ́ síbẹ̀ pé sọ̀bẹ̀ ní ṣe a ńláńlá bíi five thousand. ok o fẹ́ pin fáwọn tó ń ta coke. no no mo kàn fẹ́ mú. ọkùnrin àti bẹ́ẹ̀ tabanika worry critically àwọn compliance yìí they are far below average èmi ò dé níṣẹ́ mi ìdúṣe tax lọ mi mọ bí o ti ríṣẹ́ síbò mi mi ìfẹ́ situation tó máa jẹ́ pé a máa wá ní problem pẹ̀lú ìjọba tó máa fẹ́ fine wa o. CIT are not from trade and business. mo understand they are not from trade and business what about the assets assets ń kọ́. so what should we do. Ah. okay ṣebí ni Friday abi. Yes. First thing on Monday morning, you need to get across with your editor. Okay. Call arrange meeting. Kaba only meeting in their office. Maybe by 10, please. Uh, all right. Agbodo, I am booking out. Okay. Okay. Uh, let me drop you now. All right. Okay. Dad, nothing came out kí n má dara yín láàmú. Ẹ ní kí n wọ́rí ara yín. mi á ti sọ̀rọ̀ adẹ̀ reach conclusion. Ṣé as soon as Baba yìí fẹ́ra princess lè parking pẹ̀lú wa ìyẹn ń ṣe problem. mi mọ nǹkan tó máa ń ṣe ẹ̀yàn máa sìn ẹ ti gbọ́n jù àǹtí òde yẹn ni pé tí ọgbọ́n bá ti pọ̀ jù ó máa ń pa ọlọ́gbọ́n lára ni. look sórí ilé ayé tá a wà yìí ẹ̀yin ọmọdé tẹ bá gorí ládàá ní tẹ́ ń fi ìpẹ́ rí tó wà lọ́nà jíjìn gan-an tagbalagba bá jókòó sínú kàtán á rí jù bẹ́ẹ̀ lọ now tell me ṣé o ti bímọ rí. mo ti bímọ. <laughs> ọmọ ẹyọ kan gan-an ọlọ́run ní báyẹn wò n tó kàn lọ́rọ̀ ẹ̀kọ́ ló mójútó èmi ní bàbá ẹ̀ èmi máa fi ẹ́ sọ́nà tó dáa. sórí kéèsì as it is now it's like ẹni tí fosfaje. tí kò wá rí tó wá bẹ́ sínú tírélà ṣé wọn pẹ́ náà gbọ́ ló ń lọ yẹn. ṣé rí i dáàdi hmm. ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ ó yé mi ó yé mi dáadáa but at what age i am close to forty mo ní láti plan life mi hmm. bẹ́ẹ̀ ni mo ní láti mọ ìgbésí ayé mi kí n mọ ibi tí mò ń dojú mi ń ṣọmọdé mọ́ dáàdi i need to move on. i don't know but you are close to forty torí pé mi kọ́ ni mo bí ẹ mo lè sọ time tó délé ayé gangan mo lè sọ nọ́ọ̀sì tó gbẹ̀bí ẹ̀ fún ẹ mo lè sọ gbà tó délé ayé mo dè lè sọ táǹtó tó ké ngbà tí wọ́n gbẹ ẹ́ǹdì kó tó ké what's the problem èmi ló ń sọ pé you are close to forty I can understand you o ti já fún iye ẹ̀jẹ̀ o ti já fún iye ẹ̀jẹ̀ so ohun tí iye bá ti sọ fún ẹ yẹn wọ́n bọ́ ẹjọ́ mọ́nì ló ti wò pọ́ náà and it's not your fault èmi mo ti allow iye ẹ̀ tó ti get closer to you jù mí lọ ìyí tó ń fipò tó ń fipò important sí e. now ìgbà tó wà òkè ló ló ń ṣe dáadáa pẹ̀lú ẹ̀ ìgbà tó wà kékeré tó gbé báàkì pẹ̀lú tó máa ṣe káàkiri tó bá jókòó lórí yìí ti rí bọ́tí ti forí lálẹ̀ ṣé dáwí la máa wí ẹ tó ti àfẹ́sì spinal cord tó ti wà lórí wheelchair ṣé dáwí la máa wí náà òun ló wá ti di pé o ti rí bí ọlọ́run sọ̀rọ̀ tèmi bá sọ fún ẹ̀sìn kò sọ̀rọ̀ mọ́ àbí ẹ èmi ti dàbí mo ti dàbí fairly used father. daddy ẹ̀ ń get it wrong mo kàn fíw pé àgbà ni mò ń dà ní ọjọ́ ń lọ. lọ́wọ́ mi tún ṣẹlá. ẹsẹ̀ wo mo sáké fún mi tí ó fọmọ pọ́n lójú tó sì mọ̀ pé òun ò bí jàre ọ̀la lọ àbí gbàwèrè n ò gbàwèrè ó sì wá dín tá à ń gbani lójú sí. màámi ẹ fọkàn ara yín balẹ̀ mo ti lọ sọ́dọ̀ ọ̀rẹ́ ẹ̀ pé níbo láàrin ọ̀la wà bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ agbófinró máa bá wa padà dá sọ̀rọ̀ tó wà nílẹ̀. adé nǹkan ò gbọ́dọ̀ sọmọ mi nǹkan ò gbọ́dọ̀ sàárín ọlá àbí ipò wo mọ̀mọ́ gan tọmọ mi wà báyìí. ọ̀rọ̀ dáadáa tá a jọ sọ máa ṣe wá pé ó.

stress látọ̀dọ̀ ẹbí ọkọ stress látọ̀dọ̀ ẹbí ìyàwó. Say true to me, my darling. sọ gbogbo ẹ̀ tí títí tí ó sọ pé òun ò gbọ́ òun ò gbà òun ṣe kíní kan tó lówó ẹ̀ dé báyìí ó sọ̀kan one time. so gbogbo ẹnu tó ní ẹ lórí asán ni. Hmm. ẹ kú jòkó sàn àwọn dádì náà ń béèrè nípa. dádì. Ah. ẹ kàlẹ́ sà. kí n bá a kàlẹ́ ń pẹ́ owó kíkì wèrè tẹ́ ń kí mi ọmọ àlè owó kíkì wèrè tẹ́ ń kí mi ọwọ́ akúnlẹ̀ ọmọ ilé ẹ̀ ń ṣe kàlẹ́ sà wá ṣé ìwọ tágún yẹn fún ọ̀nà tó ń tọ̀bẹ̀ òṣòro. ṣé mi ò ṣe é rí láwùjọ ni ẹ àbí tí mi ò bá fẹ́ sọ́ọ́ fáì ni ibi gíga ló kù sí bí mo ti gà á sí ọlọ́mọ pé mo wà ń bẹ̀ wọ́n ṣe wedding ò sọ fẹ́ mi. ẹ yé mi báwo wíwọ́ ń gbọ́ ọ̀sán ni bàbá mọ̀ wọ̀ rí i ìjọ nǹkan ẹ̀yẹ bàbá rẹ̀ wọ́n sì lẹ́yìn èmi mo sọ bẹ́ẹ̀ fún wọn náà. kò rí bẹ́ẹ̀ ṣe rò dáadé. bó bó ló ṣe yí. orí mi ò pè é ìró dáadáa. ṣé kéde máa wú mo bọ̀ jẹ́ kí n sáré lọ bá dáàdi get nǹkan tó ń bọ̀ dáàdi mo bọ̀ sáré jẹ́ kí n sáré lọ bá yín get nǹkan tẹ́ máa mú wa. wọ́n wọ sáré kọ̀ sí lọ́kàn mi mi ò rán ní transport ṣe o. ló ń fẹ́ dáàdi gẹ̀tì ń bá fẹ́ gẹ̀tì gàmọ̀nà rẹ́sọ́rántì. ní kíni wá yíyá ẹ̀ ní kọ́ sí mi ní àbọ̀mọbìnrin ẹ́ eh? ẹ má bínú sá ẹ akọ̀wọ́n pé ó fún wa mẹ́sẹ̀gì ni ó ní ká má pariwo ah. so akọ̀wọ́n ṣe é ní alábọ́dé Ah, ẹnu tèmi yẹn spíkà. àánú ah, bí ti bẹ́ẹ̀ kó dáadé. ẹ ti rárá bọ́dẹ ẹ̀ ṣe ló ń kúlà olórí burúkú wo ní fún ọ ní mẹ́sẹ̀gì irú eléyìí so ṣe DNA test wọn níbi kó máa bẹ ẹni. ẹnu jerry dáadé ẹ má wọrí a sì máa ṣe nǹkan dáadáa a máa bímọ a máa celebrate so ẹ má wọrí. Ah, ẹ ti list ibi nǹkan dáadáa tó yẹ kémi ọwọ́ àbí n gbọ́dọ̀ sí wedding ibi ìkómọdérò ti ní kó ń kánópì méjì bẹ́ẹ̀ mo ti rí wà àbí tí yẹ bá kú. lọ kọ́lẹ̀ lónìí òye ògùn ṣáájú mi torí yẹ ti fast forward ilé ayé ara rẹ̀ ibùdó mi ti mẹ́ láàrin wa gan ó ìbàdàn sábùjá ni èmi mo sọ bẹ́ẹ̀ fọ́ ń jàkẹ́ tí bá ń kọ́ sí mi tí wọ́n fọ́ máa wèrè kan bíi toothpick ẹ wá jẹun ṣe ah! ẹ má bínú sá ìjọ. ẹni ẹlẹ́ni ò ní mi èmi ní mi èmi mo máa tọ́jú mi rí kí n tó bí èmi mo lẹ́yìn pọ́fẹ́ ìlélẹ̀ jẹ́ yóò yí ọlọ́run tí ọba yí ọkọ̀ tí náà yẹ ẹ mọ jẹ́rù nú ẹ ní ó sì ti gbẹ́rù mi fún ẹrù mi rèé ẹrù mi rèé rárá dá o sì. ẹyin dáadé ẹ má wọrí ẹ fìlà tó mi lé nílé yín ṣẹgbọ ẹ má wọrí. lọ tọ́tọ́ wíkọ́ láti foundation dẹ̀rú fi ilé mi ni èmi ọ̀sọ́ bẹ́ẹ̀ fọ tẹ́tí hmm. ẹ̀ rẹ́ẹ̀dì bàbá fún ọjọ́ wedding ni àbí kí wọ́n wí tí wọ́n tó wà important mi fẹ́ bá yín sọ. ọ̀rọ̀ gidi wo ẹ̀yin ìyá ti sọ pé mo wá bínú àbí ọ̀dà bó ti bó kọ mi jọ́ lọ́ bó kọ rẹ̀ jẹ́ bó dìbò kò ní wọlé mi mo sọ bẹ́ẹ̀ fún yóò lulẹ̀ ni. kí ló fẹ́ yí important ìgbà wa ń kọ́. ẹ bá mi ẹ fún mi sandwich. dádì ẹ má wòrí gbogbo nǹkan tẹ bá fẹ́ jẹ ó máa bá yín ṣe. Ah, bó tẹ kó tó wí kó tó wí tọ́kì tí ń sì jẹ kó gbó lẹ́nu mi ni kó gbó lẹ́nu mi ni dẹ́pẹ́ títí làbá gborí ẹsẹ̀ rẹ̀ kọjá egun rẹ̀ lè fọ́ tọ́kì tó ṣe family plan mo fẹ́. ó máa gbé wá sá. ó jẹ̀bi tó gbé wá bọ́yẹ̀ tó mi kọ́ it's my right it's my right kó rọ àmàlà ó sì má le jù ìjọ ọdún rẹ pàmò kíkà mọ fẹ́ o yóò wọ ta ìfẹ́ pàmò tí wọ́n ti fi kírun rí o nígbà lọ fi àwọn tí wọ́n ti fi kírun rí wá sí pàmò fún mi. ọ̀dà. gbà school fees àti gbogbo nǹkan tó kù tí ọmọ ẹ nídìí gbogbo ènìyàn lè gbà náà. jọ kí ni púrọ́lẹ́mì gan-an. ẹni tó fi jẹ́ pé ọ̀rọ̀ kì í yé ẹ bọ̀rọ̀ mo sọ fún ẹ pé soft copy ni kò fún mi kí leléyìí. jọ kí ló fa gbogbo ìdààmú tó tó yẹn fún mi nínú ayé mi bí mo ṣe wà yìí mo lálàáfíà nínú ayé mi o mi ò lè máa dààmú kiri inú ayé o ìwọ tá a máa pè pè pè pè pè tó ò ní gbé kọ ni màá máa sẹ́ndì kí ni sẹ́ à ṣé wọ́n ń gbé kọ́ ni kí ló dé kí ló ṣe ṣé wọ́n di ẹ̀ mọ́lẹ̀ ni ṣé o tiẹ̀ kì ní free time ni o ò ní breathing space ni á dẹ̀ bá pè pè pè pè pè pè pè pè pè pè à kí ló ṣẹlẹ̀ Look at yourself. Ẹgbẹ́ ò lẹ́nu adult. O ò ní common sense ni. Ṣé wo mọ̀ pé tó bá pèèyàn pèèyàn pèèyàn tí o bá gbé kọ̀ why dey send text message? Wo èmi ò ráyè gbogbo ìdààmú tó tó yẹn. Ṣé ti yẹ? Mi ò lè máa send text message o ṣì kiri. Ṣé bí wọ́n rèé wọ́n ṣáà ló wà ń bíbá yìí? Yanjú nǹkan tí mo fẹ́ fún mi náà. Yanjú ẹ̀ three hundred and eighty thousand lówó ẹ̀. Kò yanjú ẹ̀ kò kúrò ń bẹ̀. Fẹ́ẹ̀ mo ti gbọ́ màá sọ̀tẹ̀. when. mo ti gbọ́ màá sọ̀tẹ̀ ṣebí next month wọ́n máa resume. ẹ eh, so ó dìgbà tó bá resume ká tó ra gbogbo nǹkan tá a fẹ́ rà àbí ká tó sanwó. mo ti gbọ́ mo ti gbọ́ màá yanjú ẹ̀ tó bá di thursday màá mu. a lè má sílẹ̀. níbo lẹ lọ. a lè lọ dé nice time níbì kan. mo fẹ́ kó wá ṣe weekend pẹ̀lú mi. bọ̀lẹ̀ mi fẹ́ kó ní nice time pẹ̀lú mi. táwọn ò tó bẹ́ẹ̀. ìwọ náà wọn ò bí ẹrẹ. ó máa tẹ́ òun á kàbùkù. tó ti pa àwọn èèyàn ẹ. pé kí ló ṣe é. ó máa hẹ́ ìtara ẹ nì. ni pé kí ló fẹ́ ṣẹlẹ̀. ẹ jẹ́ kó mọ̀ lé o ó gbádùn o. ó dà kó fẹ́ ṣẹ̀sìn ṣá. ṣé kò ṣe kó fẹ́ ṣẹlẹ́yà. ẹ ló máa kàbùkù sẹ́yìn. ó máa ṣẹ̀sìn. ẹ gba ọ̀fun ibiṣẹ́ lọ́la so màá lè gbé princess jáde láti lọ ṣe shopping fún. lọ́la hmm. bó wáì ẹni ló ń sáwọ́dé náà. Hmm, saturday ni event àwọn tá à ń package fún yẹn àti wípé saturday gangan ni birthday ọmọ Becky so tí mi bá wá ra aṣọ́lẹ̀ lọ́la ṣọ́jọ́ yẹn náà ni màá máa sáré káàkiri pé mo lọ ra nǹkan fún ni traffic wàhálà gbogbo ẹ̀ it's better to get it done tomorrow. you can imagine ìgbà tó ń mú mu bọ̀ kí ló dé tí kò sí káṣọ ẹ̀dá ní mm-hmm. eh? hmm, ọmọ onílé méjì ni princess kò sí nǹkan tó ní kó má láṣọ níbí báyìí bó ṣe ní lọ́rùn yẹn náà besides ó ní bíbá ẹ̀ náà tẹ́lẹ̀ wọ́n kàn ti kéré fún ni kò sí nǹkan tó ní ká má get me fún náà. ọ̀hún ṣe díẹ̀ God bless you. <laughs> yeah, I know. hello báwo ni yeah she's fine kí ló ṣẹlẹ̀ no no she's in her room now ẹ jẹ́ n lọ bẹ́ẹ̀ gbé fún she's in her room Alright, princess. madam láti over six months ni a ti fún yín ní lẹ́tà tí ẹ take action kankan lórí ẹ̀ àwọn tó kún yín ti kó kúrò náà ẹ̀yin nìkan lẹ́yìn sísítẹ̀ ṣì wà nílé yìí. ẹ jẹ́ òtún ọlọ́run wá ìtẹ́yìn tó nílé ṣe máa ń ṣe báyìí wá lè ṣe máa ń ṣe báyìí náà ah, ṣé àrò pé ó ń sì láti kó kúrò nílé just like that ni inú ilé téèyàn ti wà familiar pẹ̀lú ah, ẹni ẹ̀dẹ̀ ń pariwo pé ẹ ti fún mi ní six months six months téèyàn bá fẹ́ kó kúrò lé tó bá fẹ́ fúnyàn ní notice láti kó kúrò lé at least wọ́n máa fẹ́ náà ní one year mo dẹ̀ ti lò six months ni ẹ fún mi six months sí máa kó kúrò nílé yín ẹ jẹ́ kí n lò six months tó kù. madam ṣe fẹ́ gbọ́ the only grace tẹ́ni ni one week láti fi kúrò nínú ilé yìí àwọn tó kù ti kúrò ẹnì kan lẹ́sìn wà mí báyìí. ok ẹ ní sùúrù ẹjọ tí mo bá decide láti má kúrò ní after one week yẹn kan kí ló fẹ́ ṣẹlẹ̀. <laughs> madam tí ẹ bá kúrò nínú ilé ní after one week in fact tí ẹ bá kúrò nínú ilé by one week àti ẹrù yín tó wà nínú ilé àti ilé gbogbo wọn máa wó papọ̀. ó dà kó rẹ̀ yìí ó dà kó rẹ̀ yìí ẹ sick ẹ ti ẹjọ ẹni tó sick náà. báwo ni ṣàlàáfíà ni ọgá nǹkan tó wà nílé. wọ́n wà ní post. wọ́n wà ní post side pẹ̀lẹ́ sápẹ́ gangan rèé <laughs> dadi bẹ́ẹ̀ ni sá. o màá sọ fún ọmọ mi kó promote ẹ tẹgbọ àbọ̀ fẹ́ promotion wá wá wá ná wá ná wá ná ah, kí ló ṣe dádì. ara rẹ̀ kọ́ ẹ̀wù ẹ̀yẹ ọmọ ṣe gan ọlọ́lọ́mọdé jọ̀dọ̀ lọ́n kó sí yín la ló wá ẹ̀ dùn ẹ̀dùn ó ná súnmọ́ bí ṣé màmá ẹ̀ pupa ni. bẹ́ẹ̀ni. Ah. <laughs> ṣé ọ̀gá ẹ̀ sọ ma pé mi bàbá òun. Eh, bẹ́ẹ̀ni mo mọ̀ sá mo mọ̀ sá. sọ pé mi ní sí iye olé ayé rẹ̀ <laughs> ẹlẹ́gbẹ́ pé mi nìkan mọ dọ́mọ mi bí ni ìyá ẹ̀ gan kò sí róòtò plé bẹ́ẹ̀ ni ò tó nǹkan àti bíbí àti wáyé rẹ̀ gbogbo wàhálà mi mo ṣe tán ẹ ẹ mọ̀ kọ́ńdá ilẹ̀ yìí rùn ẹ jẹ́ kí n sáré dànù. kò rùn sí mi gbà tó ti dúró tì mí. Ah, sójú ẹ ń dín ni ah, ah, ọmọ mi ọmọ mi tán ọmọ ọmọ ọ̀dọ́ gbà kí á ọmọ gan ya wèrè ń tọ́ ọmọ ọmọ ilé ti ṣe fírídọ́ọ̀mù lọ́dọ̀ ọlọ́run òbí ti ń ga ga ìsílẹ̀kùn ọwọ́ ìsílẹ̀kùn ẹ̀yìn dádì kò lè gbé o lè gbé bì. bọ́ọ̀lù ti ń sọ̀rọ̀ báyìí wà wọ́n ló máa ń sọ fún mi pé ó fẹ́ kí ọmọ ẹ̀ kó wà lọ́dọ̀ yẹ kó lè má rẹni tí ó máa mójútó. but daddy ó lóun fẹ́ san òun lé mo dé fún lówó kò sọ fún gbọ́ fún quick notice dáhùn mo ti fún lówó ọdún yìí bọ́ yóò rò pé tó ń bá fún ọ lówó báyà tó bá fowó tí ò ń lójú báyà wọn ó gbà ló fi sọ bẹ́ẹ̀ ṣebí just two months ni. dadi ẹ jẹ́ kọ́rọ̀ mi yé yín princess lè máa gbé bí mi jiyàn yẹn tóun bá ní ìdìbò tó máa stay ó lè dúró sọ́nà parent ẹ̀ àbáwọn siblings ẹ̀ náà. òun gan sọ pé òun lè fọmọ òun lẹ. ah dadi mi mọ nǹkan tó máa ṣe sí yẹn o but as far as i'm concerned ọmọ yẹn ò lè gbé bí. Ah, ṣé ọwọ́ afẹ́ kọ́ ọmọ rẹ ọmọ wọ̀sùn káàkiri ni kọ́ ọmọ rẹ ọmọ forí oyè sórí olórí tó ná ṣé òun kì í ṣọkùnrin mọ́ ni ṣé mi kọ́ mo bí ọ ni ah ah do ta ló nílé èmi mo nílé. ṣé ìwà àtìyàwó ẹjọ dáwọ́ ra lé ni. ọlọ́run jẹ. ló ṣé ìyàwó rẹ ní kọ́ńtró rẹ ni àbí bò ló ṣe jẹ. dadi ọlọ́run jẹ iṣẹ́ rí èmi mo fẹ́ ìyàwó mi ìyàwó mi kọ́ ló fẹ́ mi. adẹjọ fẹ́ra wa ni equal right lájọ ní mi lè móbìnrin mi wọnú bí without a permission now. equal right lájọ ní fúnra wa. tá à ń gbé sórí scale fún equal right ayé mi o wọ́n ti gẹ́ẹ̀tì ọmọ mi ò ní pẹ́ máa pè ìyàwó ẹ̀ mọ́ mi o ní Kwara ìtẹ́jú ló ṣebí ọ̀dà ṣebí main building rẹ̀. bẹ́ẹ̀ni. ṣé ọ̀tọ̀ lẹ́ńtọ́ ni bq ni. èmi náà mo ní. ìwọ ló ní bq tó sọ lọ tó sọ di store ṣebí wọn kẹrù bẹ̀ bọ́ ta ni wọn sì wà ń bẹ̀ yẹn kí ìyá rẹ̀ wà pẹ̀lú ẹ̀. dadi sẹ́rí ọ̀rọ̀ yìí kò le tó bẹ́ẹ̀ ṣe ń handle ẹ̀ ṣe bó ní àwọn print náà ẹ kó gbé lọ́dọ̀ mọ́ ẹ̀. ọmọ wa ń kọ́ kó náà lọ bẹ̀. mo ti sọ fún yín princess lè máa gbé bíbí. Ah, ah. dadi ẹ jẹ́ kí ọ̀rọ̀ mi kó yé yín ẹ understand nǹkan tí mo ń try láti sọ fún yín kò proper ọmọ yẹn ò lè gbé bíbí mo ṣẹ̀ṣẹ̀ marry ni mi ìfẹ́ nǹkan tó máa ba ohun mi jẹ́ dádì kò bójú mu báwo ni kí ṣe explain ẹ̀ fún ìyàwó mi. ohun ẹ ṣé lẹ́yìn òun kọ́ òun ẹ̀ sọ ohun bí ọlọ́mọ sí sọ mọ̀ pé òwò tọ́mọ bá ti wọ̀ ó ti dòkúta ni ọmọ rẹ̀ ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ lọ́ndún ah ayé mi ò á pé bẹ́ẹ̀ mi ṣe ṣe wọnú tó dà bó ṣe dà yìí wàhálà ìwọ gan ọba máa mú dáńfó ní ọmọ pèrò àbíkọ́ ọmọ já tíkẹ́ẹ̀tì ní bus stop káàkiri èmi mójútó ọ ni píríncẹ́sì ló wá ń sọ ọdún lọ́n sọ nù káàkiri báyìí ọmọ ọdún mẹ́rin sọ pé irú ọmọ nísìn kò ní pẹ́ mọ ọkùnrin tí bá ti bẹ̀rẹ̀ sí káàkiri báyìí nígbà àbọ̀dá àdúgbò bá ti ń gbé lẹ́sẹ̀ irú ibi tó yẹ kọ́ mẹ́rin wá nu. na the princess ò kí n ṣe problem ṣe bọ́mọ bíbí inú mi ni mo lè gba princess ilé bó ìyá ẹ kò lè gbé bí dáàdi. jésù ọgẹ́rẹ́ kan fún ẹ ní tí ò yọ jẹ́ ní tí ò yọ lónìí èmi mo bí ọ ilé ayé lọ bá mi mo lè mú certificate bàtì mi wá kó lè mọ̀ pé mo jù ọ lọ tó mọ̀ mí pé bó ṣe wà ilé ayé tí wọ́n wò yìí abẹ́gbé nì wo ànábì Muhammad sallallahu alaihi wasallam làwọn yẹn máa wò mọ́ àwọn mùsùlùmí la tàbí máa gbẹ́bẹ̀ wọn wo Jésù Kristi láwọn yẹn máa wò mọ́ àwọn la tàbí máa gbẹ́bẹ̀ wọn wo àwọn ẹlẹ́sìn kan àbáláyé ifá wọn máa wò mọ́ wọn la ṣé ìwọ wà lè wo ti princess mọ́ ọmọbìnrin ńlá ẹ́ ọ̀ràn tí ìjọ kìnìún àná tó ń ṣe I love dadi dadi I think we need to talk about something else ẹ jọ nítorí Ọlọ́run ẹ jẹ́ ká sọ mi. so you don't want me to discuss about this again. dadi kò sọ̀rọ̀. kọ́mọ rẹ máa lọ sùn ta kọ́mọ wà wọ̀sùn káàkiri ìwọ ọmọ òun lé ọlọ́nà tọ́lọ́n tún kí ọ. sẹ́rí dad bóyá ká sọ nǹkan mi. báwo la ó ṣe mọ̀ rẹ́ àtẹni tó yẹ ká sá fún orí mi ṣọ́ mi o má jẹ́ ń ṣiṣẹ́. Ah, Eh, orí mi ṣá mi o má jẹ́ ń ṣiṣẹ́. Honey, why you no asleep? Ah, eh, orí mi ṣá mi o má jẹ́ ń ṣiṣẹ́. ọ̀rọ̀ olúwa lè. Oh, oh, princess At mọ́mí moment, tó fẹ́ wà lọ́dọ̀ wa for the meantime mi ni. Ọ̀ oh, ìyẹn to nǹkan tó máa bọ́ dáa rẹ̀ ń ó yẹ kó ohun kéèyàn work. kò sọ̀rọ̀ ń bẹ you should know that kò sọ̀rọ̀ ń bẹ. ọ̀tọ̀ ni àmọ́ àánú princess ló ń ṣe mí. babe ó máa wà ókè kò sọ̀rọ̀ nù yẹn. ọkọ mi èmi wò pé ó lè wà ní BQ BQ is detached wọn ò ní nǹkan kan láti wá ṣe nínú ilé you know so princess dẹ̀ máa wà ń bì báyìí ó máa wà ń bẹ̀ yẹn. ṣọlá pé i'm still standing on my words kò lè work. ó ṣe má sọ mí lẹ́nu ẹ́ má sọ mí lẹ́nu. bẹ́ẹ̀ni wọn ni kó má sọ rẹ lẹ́nu ṣùgbọ́n. ó dẹ̀ ń tẹnu mọ́ ṣé o ṣì ní nǹkan kan ṣe pẹ̀lú fọlákẹ́ ni. Ah, ah yes na you still sin na. irú ọ̀rọ̀ ọ̀run wo ló ń sọ lẹ́nu ẹ̀yìn náà wò wò ibi tí n bá ti sọ ń kó dàrọ̀ mi kì í sọ ń pẹ́ kálẹ́ ń bẹ̀ o. ẹ ẹ náà ó ṣe jẹ́ ká pa iṣu. kí n má sọ ẹlẹ́nu kí n má sọ ẹlẹ́nu ok ok tílẹ̀ bá mú a máa sọ̀rọ̀ yìí please i need to sleep. jọ̀ọ́. ṣó tó o lọ eh, i know you love me and i love you too. I'm not saying this because of myself. Nítorí princess ni, mi fẹ́ kí àjẹ́. Ẹ tí a bá mójútó, ayé máa bú wa, pàápàá jùlọ èmi, Málèmí ni mò ń kọ́ ẹ. Má jẹ́ káyé sọ mí lẹ́nu. Ó mo ti gbọ́, mo ti gbọ́. Jẹ́ kí n sùn, please, eh? Please. Ah. Ṣàrò dáadáa. Abeg, babe, I need sleep. Night. I kò ń ṣe nítorí tèmi wọn ò dẹ̀ ní ẹ̀ o èmi láyé máa bu ọ èmi láyé máa bu wálé mi ni mo kanra tí mi fẹ́ rọ́mọ kan mi. àtàwọn mo bá la mi ò máa mẹ́ni tó kọ́ ojú láàrin ọ̀rẹ́ òde inú ara mi bọ́ tẹ̀tẹ̀rẹ̀ ń dùn òòyà aṣọ òde rẹ̀ kórè wá aṣọ wa o káwọn máa ṣe ṣiṣẹ́. Dad. Ah. Uh, eh. what are you doing here? Oh, my God dáàdì kí ló ń ṣe níbi bí. ọmọ ló fújà ṣé bá a ti jọ sọ̀rọ̀ tẹ́tẹ̀lẹ̀ ẹ́ ẹ mọ̀ ti bọ́ ọ sọ. but dad a ti sọ̀rọ̀ yìí countless times now mo dẹ̀ sọ fún yín mo ti sọ take me pa ẹ̀ i don't want this girl in the house. hello o ti ẹ lọ sọ yẹn in fact torí kọ́kọ́rọ́ di awọlé wa gbogbo ẹrù ti wà bí kì wọ náà kúnlẹ̀ kí ìwọ òrùn ti ṣe báyìí. Ah, ah, kí ló ń kílẹ̀kùn fún? ṣokúlẹ̀ kí mi rí ni sọ̀rọ̀ ṣokúlẹ̀ kí mi rí ni abẹ́ òní kúlẹ̀ àbò sínsìn. bá a yọ ọjọ́ kan náà ní bẹ̀rẹ̀ rome was not good in a day ó ti bẹ̀rẹ̀ sí kúnlẹ̀ kí ọnu dìde má jòrò kan máa tọ́. Ah, wo ẹni tó lọ lágàn rèé o àkọ́bí ọlá rẹ̀ rèé o wọ ọmọ bó ṣe jọ bí ìmúmu àtìlẹ̀ ní ti ń tẹ́rín bọ̀ wo kọ̀m̀plẹ́sàn rẹ̀ náà. bó o bí pèsè ọjà nísìnyí ó ní àmọ̀ diet. dad gbọ́n nǹkan tẹ́ ń ṣe kò necessary náà kò necessary kí ni mí ní gbogbo eléyìí náà dadi ṣé fẹ́ dalé mi rú ni. Ah, ṣé mi bí dì lọ́wọ́ ni mo ti sọ fún mi ìfẹ́ lédi inú ilé mi dáàdi náà. géètì kọlọpàá yìí pọ̀ géètì ẹ̀rọ kọlọpàá yìí pọ̀ ah. ọwọ́ lè máa mú kọ́kọ́rọ́ wá. kọ́kọ́rọ́ ah. kí ni. kọ́kọ́rọ́ bq. ok dáàdi tí bá máa fi wọnú ilé tí bá parí nǹkan tí mò ń ṣe mi ìfẹ́ bẹ́ẹ̀ mi ò jìn bí. Ah. yọ ọba yàrá yẹ èmi lọ sọ báwọn fún òní lọ́hùn fún mo ti kápẹ́ńtà rè tí ìbá jó pọ́ máa lè ní mí wọ́kàn o ilé ilé rẹ̀ kò sí nǹkan kan tí yóò ṣẹlẹ̀. dáàdi síbí mi mo bì ṣé èèyàn máa ní igi lóko kọ́ mọ́mọ́ èso ẹ̀ ìyá ẹ̀ olórí burúkú ní nkì láya ní sì jọ́mọ̀ pé ìyá ẹ̀ yẹn kò ní liver kíndìnrín lásán lónìí èmi mo sọ bẹ́ẹ̀ fọkàn rẹ bá princess this is your father's house ìyá ẹ̀rí kárí láì ló gẹ̀ ẹ́. ẹ wá wọn sùn bíkì odidi ilé náà níbẹ̀ ìbẹ̀kẹ́rù sí ní ìbọ̀ ọjà níbi níbi iṣẹ́ èèyàn yẹn afọkànbalẹ̀ bọ̀ tí wọn náà bá ti kúnlẹ̀ jẹ́ mọ̀ ẹ́ lè ṣe ọkọ̀ ojú gbọ́dọ̀ wà fáyín lọ́rọ̀ sí. àyàwó ni ń kó jẹ. <laughs> àgbàyà ni ẹ. Ah, mo rà lọ́jọ́ máa sọ́nà mi. <laughs> bọ́tọ̀ ni serious note, ọlọ́run ń ṣe ẹ̀yà dé ọlọ́run. kí ló ń ṣe ẹ ah, ah, Àdùkẹ́. mo ní kó fọkàn balẹ̀ kébí mi mò ń sọ̀rọ̀ fún ẹ alọ́mọ ẹni báyọ̀ máa fẹ́ kò sí ní tó lè sọ. èmi mo bí báyọ̀ náà ṣé màá pàṣẹ fún ti ni èmi ni sí e ilé ayé ẹ̀ gba mi sọ fún ẹ. mo kàn wọ́n dà pé ah, ah, báwo ni màmá sọ fún mi pé torí pé bàbá ẹ fẹ́ yà kí ló kàn ẹ́ pẹ̀lú gbogbo yẹn. apart from that ṣé àwọn làwọn introduce wọn síra wọn ni ṣé àwọn ẹbí wọn ti pàdé àti pé kí ni big d tó wà ń bẹ ó mà ṣe o Africa àfẹ́ lajú tó bá ṣèlú òyìnbó ni ó fẹ́ gbọ́ kò sí nǹkan tó stọ́ọ̀pù bàbá kó máa fẹ́ ọmọbìnrin lọ ó dé bá dẹ̀ fẹ́ débi kan tó bá lóṣùn tọ́mọ bá gbà good luck. Ah, ah. yes kò sí crime ọ̀nbẹ. bàtà nìyẹn. Mm. Eh? kí ló bàtà bẹ oh. ìwọ gan fúnra ẹ gan owó ni kò ṣáà máa disappoint mi eh? mm. ah, ọ̀hún pé tó wà nílẹ̀ igi ń wé ìgbàlẹ̀ ẹnu mi kò sólú ẹ̀. <laughs> mo ṣe kò yẹ kó ti sún ẹ látọjọ́ yìí ni mo bò bọ yìí. kò lè sún mi. látọdún yìí kí ló ń de. kò lè sún bẹ ìwọ náà mọ <laughs> oh, kò sọ ẹni tí mo lè rí tó lè dàbí ẹ lọ́rùn mi fún oh. mi mo ṣe máa ń fi ni mm, àgàgà tí bá wà lókè ó máa náà tó ń fẹ́ fi ládàgùn bí. sọ pé bá a ṣe jókòó ìgbà náà ibi ìkọlọ yẹ ká wà hmm. àyẹ̀wò akọ́yọ̀ orí bẹ́ẹ̀ lọ yẹ ká wà. o lè ní àá ah, ah. kí ló ṣe kò ń sun ẹ ni. ló fẹ́ sun mi jẹ́ pé dókítà lọ rẹ́kọ̀mẹ́ndì ẹ̀ fún mi máa ń lò bí blọ́tọ̀ ni kí <laughs> ni yà ṣàánú àwọn ẹyẹ tó ṣe. a wá ah, àdókẹ́ mi hmm. wá sóò ní kọrin ni kí n kọrin. kọkọrin náà. ìwọ gan wa pariwo àgbà ọ̀yà ọ̀yà. Fọlákẹ́ Fọlákẹ́ Fọlákẹ́. yes. kí ló sọnù lọ́wọ́ ẹ̀ tó ń wá kiri kí ni pọ́blẹ́mì Fọlákẹ́ kí ló wà nù kíchìn mi. kí mo wà nù kíchìn ṣe o ṣe kitchen síbí báyìí ni mo fẹ́ jẹun ni mo ṣe wọnú kitchen náà. bó bá ṣe fẹ́ jẹun yìí ò kàn mí náà ẹ ò jẹun ò jẹun it is none of my business. ṣé mo máa wá wà nù bíbá mi ò ní jẹun ṣé kébi pa mí kú ni. ẹ ti bá máa pẹ́ kó pa ẹ̀ náà kí ló ń wá kitchen mi. wọn kò sí kitchen bíbá yìí náà àbí báwo ló ṣe expect kí n ṣe dáná ṣé kí n lọ bá dáná lẹ́nu gẹ̀ẹ́tì mi. ìwé náà ò bí ń sọ̀rọ̀ ṣé kára lè fún ẹni torí pé o fẹ́ dáná gbogbo bí nǹkan gbogbo kọ́rídọ̀ nǹkan gbogbo space nǹkan ṣe fẹ́ gbé mọ́tò wá sí bí nfọlákẹ́ kí ni problem ẹ̀ mi ìfẹ́ rí ẹnu mi fọlákẹ́ má di kíchìn yẹn mọ́. tí n bá wá fẹ́ jẹun kọ́. bó bá yẹ fẹ́ jẹun kò kàn mí mi gbọ́dọ̀ rí ẹnu kíchìn yẹn. fọlákẹ́ i do not want to see in my house. báyọ̀ báyọ̀. ojú láàrin ọ̀rẹ́ òde inú ara mi bó tẹ̀tẹ̀rẹ̀ dùn ó yá aṣọ òde rẹ̀. So wa o káwọn máa ṣe ṣiṣẹ́. sọlá pé mọ mi. What is it again this time? ó wá finá sórí òrìlè ó wá sùn as a matter of fact ó wá ń horun. How do you mean? Ah. kí ni ọmọbìnrin tó bímọ fọ́kọ yẹn kí ló ń ṣe lé yẹn. E? fọlákẹ́ ẹ̀gbọ́n mi èmi àtọkọ mi gan-an àti fàáfàá. jẹ́ ń sọ̀rọ̀ jẹ́ ń sọ̀rọ̀ jẹ́ ń sọ̀rọ̀ báwo ló ṣe máa láwọ̀ irú nǹkan bẹ́ẹ̀ ó ṣe wá tutù báyìí ah ó mọ̀ ṣe wá rìn dín báyìí. mú mi you're too dramatic. ah, ah má ni mo dramatic Just sọ̀rọ̀ fún mi lọ́rọ̀ sọ. okay mom it's it's nothing serious actually ẹ wo ó kàn wà lọ́dọ̀ wa for the main time ni ká semiji semeta ansin. méjì sí mẹ́ta ń sìn ó ti kẹ́rẹ̀ẹ́ ó ti lọ. Eh, ó ti kẹ́rẹ̀ẹ́ ó ti lọ. even though mi ń ṣọmọ ọ̀sìn mo fẹ́ bí ẹnì kankan ṣó ti gbọ́ nípa Okafor's law rí àbí o ti gbọ́ rí ṣó mo túmọ̀ ẹ̀ mm-hmm. kí ni ìtumọ̀ ẹ̀ mm-hmm. kí ni ìtumọ̀ ẹ̀ dá mi lóhùn. once the bell always the bell. ó ti tán. Ah, ah, ẹ̀yin náà mo kí báyọ̀ ń ṣe èèyàn bẹ́yẹn. kò kí n ṣọkùnrin. <laughs> Oh, he will never stoop so low, Emma, eh, now. No. mommy. she's only there for... Ẹ wo, ó máa tó lọ. Mummy, torí ọmọ ẹ̀ If you don't like ọmọ yẹn. could dẹ̀ fẹ́ fi sílẹ̀. Àwa náà to fẹ́ kí a jẹ. Ẹ wo, kẹ́ tó di ojú yín báyìí kẹ́ tó là, wọ́n ti lọ lé wọn. Má lo wí bẹ́ẹ̀. Bàbá mi ní ìsọfún. Ah. Ẹ mo ti ẹ̀ fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀ ìwọ nìkan náà mo lè sọ fún ọ sọ ma pé mi ò mọ swim nǹkan kan ló sì máa ń já mi láyà pé àsìkò tí wọ́n á wù mí sí mo ti tóbi sórí ò ní sink. àhà dádì ẹ lè sink. are you sure. <laughs> ìwọ dọjọ́ lọ má jẹ́ kẹ́ ẹ pa mí pẹ̀lú àwọn ọ̀rọ̀ ẹnu yìí sink ibi tí bá wọ̀. possible now. ẹ ṣáà bá wọn mọ ìyẹn ṣáà gbogbo ẹ̀dá pa báyìí ṣe wà lé o. Ah. ẹ lẹ́ onílé o. mọ̀mí. mọ̀mí wò ni ta ni ọjà lẹ́kùn ah, ìyá báyọ̀. Eh, eh, ẹ ẹ mọ ẹ kẹsàn-án. fọlákẹ́ kí ni wọ́n ń ṣe bíi. Ah. ta ni mò ń wò yìí. ìyá princess náà ni ìyá bá yọ. ìyá princess ah, ah. kí ló ń ṣe ń bí. ìyá bá yọ mo rò pé bọ́yọ̀ màrí ó ti sọ fún ẹ gan ni èmi mo mú wá bí yọkàn ló bí bọ́yá ìmọ̀tọ̀ ọ̀tún ni ó ní crisis ilé ó dẹ̀ máa wípé mm. ọmọ rẹ̀ ọ̀fẹ́ kí ọmọ òun máa kàn á káàkiri síbi kan ṣùgbọ́n mo ti ní kó wá wà mí báyìí náà. ó ní crisis nílé ló fi wá wá sí ọ̀dọ̀ ọmọ títèmí nílé ọmọ mi wá ń bí Fọlákẹ́ ṣé o ò ní ọ̀dọ̀ ẹbí tó lè lọ ni uh-uh. tàbí ọ̀dọ̀ ọ̀rẹ́ uh-uh. tàbí ilé ara tó lè lọ. nítorí sọ ti pọ̀ ju mi lọ sọ̀rọ̀ sí o mo lé mi mo mu wá ṣé ìlẹ́tọ̀ lórí nǹkan mi mọ́ ni. nǹkan ẹ. ẹ adé ìwọ gangan kí ló ń wá ń bí báyìí. nílé ọmọ mi. yes nílé ọmọ ti tèmi <laughs> nílé ọmọ ti tèmi. ẹ̀yà báyọ̀ bẹ́ẹ̀ gbọ́rọ̀. Ah, ah ìyá sinmi fẹ́ gbọ́rọ̀. àbọ̀ ọmọ ni wọ. wà á sọ ọmọ bí ọ̀rọ̀ bèsè yẹ lórí ọ̀rọ̀ ọmọdé ni. kí ni o. jẹ́ kí n sọ nǹkan kan tí ò yẹ lónìí and fún àwọn ẹgbẹ́ náà tí irú wọn tí ìwà tó ń wu tí kò yé wọn tẹ́ máa believe pé ọmọ tẹ́ ẹ bá ti bí ẹ̀yin lẹ́ni right lórí ẹ̀ now let me tell you sórí obìnrin example obìnrin ilé ayé ní kọ̀ńténà sórí ọkùnrin ló máa lọ wọ ẹrù. E tó fẹ́ kó sínú kọ̀ǹtínà ọkùnrin tó kẹ́rù sínú kọ̀ǹtínà yẹn tó bá mú ẹrù yẹn kúrò ńbẹ̀ ráìtì wo ni kọ̀ǹtínà ní láti máa kú eré yẹn tó jẹ́ rònú ẹ̀ you are just so daddy caretaker. adé. wọ́n á pè ní ọmọ tèmi. adé èyí tèmi yẹn ọ̀rẹ́ ti bàbá ni. wo enough is enough. for what. ṣó mọ̀ yí pé látijọ́ yìí ó wà láyé ààrẹ èmi náà dẹ̀ wà láyé ara títí mi. ayé mi náà mo wà ẹ lórí tírísítà ayé mi mo wà. o tún ń bá nǹkan mi bọ́ o o tún ń bá bọ̀ adé o tún ń bá bọ̀ adé mo sọ fún ẹ o wò wá ń bí báyìí sórí ìwọ ń tiẹ̀ sórí ojú tí mo dì í kí n tó là á jáde síta ń bí báyìí mi ìfẹ́ rí ẹ. stop that mo wọn ti ṣeré ẹ who does that one thousand and one ẹ kò tó bẹ́ẹ̀ even kí grandma ẹ tẹ̀lé kí Grammy ẹ bá ṣe wedding white wedding tí best lady gan bá tẹ̀lé wọn ò bí í dáa èmi. Eh. Ah, mo ń pàṣẹ òye padà who are you. one thousand mi ò tó bẹ́ẹ̀. àní including grandma ẹ̀. kí grandma ẹ̀ gan bá ṣe wedding kí bẹ́ẹ̀ ṣe tí wọ́n tẹ̀lé wa. ìwọ adé ìwọ ìwọ ìwọ àdìkọ̀ tí máa ṣe fún mi. nǹkan ṣẹlẹ̀ náà nù ó wà àdẹ́sí kù eléyìí ọ̀nà méjì. torí o ní mi báwo la ó ṣe kókò já nínú ààyè. Paola Oshimore, I turn kasafu your casafu. show me, shishe. Ah, eh, hurry me, show me, shishe. Ah, 战实些。 seriously ṣọlá pé ó ṣe máa gbárùn nǹkan bẹ́ẹ̀ láàyè. Hmm? ọ má wọrí ara ẹ ìgbà díẹ̀ náà ló kù ká tó rí next week ń sìn ó máa kúrò nù ilé mi. ó sọ pé ẹni tó yẹ kó lé dànù dànù léni léni kó tó délé kan kó ti sọ fún security yín kó ti lé dànù kó dá gbogbo ẹrù ẹ̀ síta. Nkechi hmm? calm down mo máa ń dùlẹ̀. ó máa ń dùlẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí kó ẹrù ẹlẹ́yẹ kankan tó ń flingi ẹ báyìí tó bẹ̀rẹ̀ sí fi ń sọ́kò ìyá jẹ́jẹ́ ìyá jẹ́jẹ́ mo máa ń sọ fún ẹ. ṣọlá pé ṣé kí n tẹ̀lé ẹ jẹ́ ká máa lọ báyìí dúró dè mí jẹ́ kí n lọ kó bàtà mi mò ń bọ̀ dúró dè mí Thank you. Um, báyọ̀ bá princess ò sí ilé ó ti mú jáde. Um, actually princess kan ni mo wá wọ̀ ìwọ ni mo wá rí. èmi fún kí ni kí ló wá rí mi fún kí lájọ dàpọ̀. báyọ̀ o ò nídìí gbogbo eléyìí tó ń ṣe yìí o ò nídàá tí máa jágbe mọ́ mi kó máa ranjú mọ́ mi. ẹ jọjọjọjọ fúlákẹ́ mo fi ọlọ́run bàbẹ̀ mi ò fẹ́ jọ́kẹ́jọ́ mi ò fẹ́ rẹ̀ gbè gbogbo ẹjọ́ orí burúkú tó fẹ́ ròyìn mi ò ní time fún ọlọ́run ni mo fi bẹ́ẹ̀ kí ló fẹ́ what is it. báyọ̀ bí mi àti ẹ ṣe jọ sọ sí kọ́lé. ẹ eh, báwo la ṣe jọ sọ ìgbà ó lè mi àti ẹjọ́ jókòó tá a jọ sọ ọ̀rọ̀ ibo la ti bẹ̀ ọ̀rọ̀ yẹn ibo la parí ẹ̀ sí kí la jọ sọ. ṣó lè tó èyí. a ah, ó lè jù bẹ́ẹ̀ lọ cause I don't understand what are you doing in my house. <laughs> èmi màá ní èmi Fọlákẹ́ eh, mọ́. ẹ mọ̀ mọ́ pé wọ́n ni ojú òdùn mi kí ló ń wá kí ló sọnù lọ́wọ́ ẹ̀ kí ló ń ṣe é. do you know what a lè sọ̀rọ̀ ẹni tùbí nùbí náà. kí ni tí o bá jókòó bẹ́ẹ̀ ilé aga jù ẹ lọ ni. get the hell out of my house. ọ̀rọ̀ yà mí nǹkan. out. etí ò dùn ẹ o mo ní kó dájọ́. ẹ jáde kúrò. get out before I change my mind. Get out and leave here. Now. Rubbish. kill ló ń wá? Kí la dàpọ̀? Kí la Janinu aye Baola shimore atani ya kasafu Hori mi shami ho Ma jen shishen Ah eh Hori mi shami ho Ma jen shishen Ah maja nshushe asewomubala mi umamenitoko ojulari ọ̀rẹ́ òdenu ara mi bó tẹ̀tẹ̀rẹ̀ ń dùn òòyà aṣọ òde rẹ kórè wàṣọ wa o káwọn máa ṣe ṣiṣẹ́. Ah. me, show me home. My den she said, ah, hey, ori me, show me home. ibi awíládé yìí o ọ̀rẹ́ mi o ní láti wá tẹramọ́ṣẹ́ dáadáa. <laughs> tẹramọ́ṣẹ́ àbí kìlọ̀ pé ó dàbí ẹni pé gbogbo nǹkan tí mò ń sọ kò yé e rárá àní báyọ̀ fẹ́ rí mímí látàn tó bá ti bí mi báyìí ó kàn máa lejú tó máa lejú tó máa lejú ṣé ni mo dàbí ìgbẹ́ lójú ẹ̀. tó tó yẹn ni. Ah! jù bẹ́ẹ̀ lọ ó dàbí ẹni pé ìfẹ́ ìyàwó ẹ̀ yẹn ó ń jà lórí ẹ̀ràn ẹ̀ràn ni kò tiẹ̀ fẹ́ rẹ́rẹ́ lómi ìsojú. inú òde lè ṣe ju bí mo ṣe ń ṣe èyí lọ. má ṣe jù bẹ́ẹ̀ lọ kò sí tẹ́nìtì bá ṣẹlẹ̀ ìwọ ló máa lose ó ti jìyà kó tó débì yìí. ó gbọ́dọ̀ jọrọ̀ ọbẹ̀ ó ní láti tẹra mọ́ṣẹ́ tẹra mọ́ dáadáa kó lè jọrọ̀ ọbẹ̀. ọ̀rẹ́ mi mi lè ṣe ju bí mo ṣe ń ṣe lọ ìtọ́lọ́run ah, bá sọ wípé ó máa ṣe òun náà ló máa ṣe mi ní gbára mi. lórí ọ̀rọ̀ ẹ̀ wàá parẹ́ bẹ́ẹ̀ ni kí ló ṣẹlẹ̀ ah. tó tó yẹn náà. ẹ eh, kò sí nínú máa rí díẹ̀ bẹ́ẹ̀ náà ó yẹn náà. lérò ṣe ń sọ tó ń dùn. Ah, ṣáṣe sùúrù ṣùgbọ́n. Yeah. kí ni mo sọ fẹ́ kó ṣe anybody. house help yìí ni ó ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún mi ó ní ó dàbẹ̀ ni pé ìyàwó ẹ̀ strong díẹ̀ pé ẹ̀dẹ̀ rọ́ọ̀ṣẹ̀ lọ sí hospital ó ní mo ṣe wo pé kí n wá bá gbómi kaná pé kí n lè ṣe one or two things you know since she's not at home. They're not serious. Wọ́n jẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o.

Ah, ah. nítorí ká tó wí ẹlẹ́lì tùtè mo níṣẹ́ ní káfàjà mo níṣẹ́ ní màdúgùrì èèyàn kan ṣe wedding ní ní lẹ́kì ṣé wọ́n nìkan ní bẹ́ẹ̀ planner ni. wọ́n ní. lẹ́yìn sùúrù jẹ́ ń sọ̀rọ̀ jẹ́ kí n sọ̀rọ̀ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ ṣá. Ah. bó ṣe conclusion ti yín nìyẹn. conclusion mi nìyẹn conclusion mi nìyẹn. báwo lè ṣe rò pé iṣẹ́ ló fà. fúnra ẹ nísìnyí in fact jẹ́ kí n sọ fún ẹ tó bá jẹ́ pé ó ṣe é ṣe gan ni màá sọ fún Báyọ̀. pé kí ni. pé kó sọ ẹ mọ́lẹ̀ sílé. mú mi. yes. báwo lẹ kàn déédéé ṣe máa conclude bẹ́ẹ̀ yẹn ẹ tiẹ̀ mọ̀ bóyá mo ní any medical issue. o lè ní medical issue jẹ́ kí n sọ̀rọ̀ fún mi lọ́rọ̀ sọ èmi nìyẹ́ ẹ o lè ní medical issue ìwọ ni kò fúnra ẹ nísìnyí Mọ́mí, ikọ̀. Ọ̀bí àti Bádẹ̀ tuntun wa lóyún mi lẹ́kọ̀ọ́ kúkú máa bọ̀ bí. So that you be on bed rest permanently. Bọ̀m̀bọ̀. Níbí. Mọ́mí, please let me go. Time to no, ah, Because ọ̀rọ̀. On a more serious note. Téèyàn bá ti wà ní stage tó wà yìí, ọkùnrin ó gbọ́dọ̀ fi rẹ̀ lọ́kàn balẹ̀. So nítorí mò ń ṣiṣẹ́ ń sìn, òun ni kò jẹ́ kí n lóyún. Yes. Okay, mommy. All right, ma. Ó ti lọ rí. Ṣọlá pé. Ṣọlá pé. Ẹ e, ọmọ mi ti Hello there báwo ni ẹ̀ẹ́ àbí ṣé kí wá gbé ẹni ok ṣé ó dẹ̀ ṣọ́ǹpù máa wà ok ṣá are you sure all right all right all right there all right go take care eh all right i love you. tíyàwó ẹ̀ ò tí ì dé pé um, kí ni nǹkan tó máa jẹ tó bá dé so mo wá sí ọbẹ̀ kékeré kan mo wá ní kí wọ́n á bí pé kí ni nǹkan tí o fẹ́ kí n bẹ́ẹ̀ ṣe sí. ìyẹn ò necessary because on my way coming mo ti get snacks. àbọ̀ ṣé yẹn máa wá yọ ẹ ṣá. yeah yeah i'm fine. ọlọ́run àjẹmọ́ ẹ. dé. <laughs> ọ̀rẹ́ mi ó ṣàmọ̀ mi lánàá kó tó dé ni mm. tí o wá ń ṣe wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ jọ́ṣẹ́ mi náà wá kẹ̀rẹ̀ tó yẹn ni àmọ́ níbi tá a bá dé níbi tí ọ̀rọ̀ dé yìí kàkà kíkú má jẹ́ ṣiṣẹ́ ni aya fi ṣàwádà nù ni. mi ò lọ́ọ̀rí òṣì tútù wá dé. lérègbè ẹ̀ ti dé mm. àmọ́ kó tó dé èmi ti mú nǹkan bá mi mo ti jọ́ pọ̀ nǹkan tiẹ̀ at this junction o máa ní step up game ẹ̀ o máa ní láti gbárùkù tí everything tó lè jọra wọn ó yẹ náà. ọ̀rẹ́ mi mm-hmm. wọn ò ní dàtí sọ yẹn fún yàn ẹ́ ṣé o mọ̀ yìí pé téèyàn bá ti mẹ́nu bẹ̀ báyìí o ò lè mẹ́nu kúrò ń bẹ̀ mọ́. lọ́dún ah, tó yẹn. Ah, ṣe fẹ́ gbọ́ ó dùn ju tàtẹ̀yìn wa lọ níbi tí mo bá dé mo máa ta tọ̀ síbẹ̀ ni tó wàá ṣọ́ra gan-an máa jẹ́ tán pátápátá. fine ma ẹ kà sí. ọ̀gá ẹ̀ kọ́. ẹ madam ò lè bọ̀ ọkọ wọn wà lẹ. ẹ kò sí problem náà. all right ma ẹ ká ẹ gbọ́n. Ah, Báyọ̀, báwo ni? Fine ma. Ṣé kò sí ma? ò lọ fi iṣẹ́ ni. ẹ mo wá mú nǹkan lé ni ìyá yóò dé wá sílé o. Ah, mo wà ládùúgbò yín ni mo ní fífi yẹn wo princess. okay that's nice mm. uh, princess ó dẹ̀ ṣe wá jẹun tán ni she should be in her room. ẹ máa check ẹ má worry. èmi fẹ́ máa padà sí ọ́fíìsì báyìí ma. ọ̀dà wà náà. yes ma yes ma i feel at home. Hello, sweetheart. Má bínú, mo mọ̀ sùn ni. No, no, no, no. Ma, ma bother. Take time ẹ̀ ṣùgbọ́n èmi náà ní pé prepare for face nísìn. She's fine, she's fine. Alright, a máa sọ later yẹn. Good night. Day. babe ṣé kí n prepare breakfast Go to the pò office. okay okay no problem no problem mo ní láti prepare for ṣẹ́nsìn i have meetings to attend to. its wall. Mo ti lóyún. Báyọ̀. Ọmọ mi kí la máa ṣe báyìí? Ẹ ṣọ́. Sure. qué moment. ó tún sí ń bọ̀ bó ṣe máa ń bọ̀ ó fẹ́ wọlé àbí bẹ́ẹ̀ kọ́ jọ̀wọ́ ọmọbìnrin kí ló dé gangan náà kí ló fẹ́ kí n ṣe tí mi ò ṣe fún ẹ ṣé bóore ni mo ṣe fún ẹ ṣó fẹ́ sọ di bímọ mi lọ́wọ́ ni kí ló ń wá kiri gangan nǹkan tó ń wá sọ fún mi wà á máa tẹnu bọlẹ̀ káàkiri wà á máa yọ wánulé tí mo bá jáde ó ti wọnulé ó ti wá sóúnjẹ kí ló ń wá ń kíchìn mi ṣó fẹ́ dògúnlẹ̀ ni ṣó fẹ́ pa mí ni kí ló dé wo jẹ́ kí n sọ fún ẹ fi ti tiẹ̀ ṣe tiẹ̀ o láti èní lọ ọjọ́ tí mo bá rí ẹsẹ̀ tó bá wọnú main building yìí wá nǹkan tó ju ẹ̀ bá rí kò fara mọ́ o nǹkan tó ju ẹ̀ bá rí kò fara mọ́ mo kí mo ti kìlọ̀ fún ẹ tó bá wù ẹ̀ kó má gbọ́ àṣàkẹ́. mama. wo mi ọjọ́ tí obìnrin tí ó bá wọnú main building yìí wá ikú pa ẹ́. ṣe bó tún sí ń bọ̀ bó ṣe máa ń wà bí kí ló dé náà wọn ọmọbìnrin ṣé wọ́n so ẹran mẹ́ran kíkan kọ̀ọ̀kan pa ni ṣé bóore ni mo ṣe fún ẹ kí ló tó fẹ́ sọ di bímọ mi lọ́wọ́ kí ló fẹ́ gangan kí ni wàhálà lé ayé ẹ ẹ ká tó wí ká tó fọ̀ wá ti máa tẹnu bọlẹ̀ kiri wàá máa yọjú kiri inú ilé wàá máa wọnú kíchìn mi wá kí ló ń wá gangan oore ni mo ṣe fún ẹ náà ṣe kó di bímọ mi lọ́wọ́ ni ó dẹ fi tiẹ̀ ṣe titiẹ̀ fádémidémi lórí náà kí ló ń fẹ́ gan wo mo ń kìlọ̀ fún ẹ o mo ń sọ fún ẹ ọjọ́kọ́jọ́ tí mo bá tún rí ẹsẹ̀ nínú ilé mi tí mo rí ẹsẹ̀ nínú main building yìí nǹkan tó ju ẹ̀ bá rí kó fara mọ́. ọmọ pátá padà jàre kí ló ń ṣe ẹ ah, kí ló ń ṣe tó kàn forí lálẹ́ tó forí lálẹ́ kiri inú ilé òdà ń jábọ̀ òdà ń jábọ̀ òdà ń jábọ̀ kiri òdà ń jábọ̀ kiri inú ilé ò ẹni rẹ kí ni problem ẹ ah, ẹni tó rí nǹkan yẹn tó fẹ́ kú torí ẹ owó ẹni tó ti sọnù ńkọ́ ah, ṣé ọmọ bẹ́ẹ̀ mi àti báyọ̀ ṣèjọ wà pọ̀ tẹ́lẹ̀ ni ṣé ọmọ bẹ́ẹ̀ mi àti ẹ̀ṣẹ̀jọ tẹ́lẹ̀ ni òdà wá dé òdà wá dé òdà ń ṣe òdà ń ṣe mo jẹ́ kí n sọ fún ẹ ọ̀gá jẹ́ kí mi gbé ẹ mi ò normal tó bá wò mí tó bá bí mo ṣe wà yà abẹ́rẹ́ mi ò pé o òṣò ti yẹ gbogbo eléyìí tọkàn ṣe tọkàn ká mi dá tọkàn ṣe pé kíníkan kíníkan kíníkan torí pé mo wà lábẹ́ òrùlé ẹ̀ ni o mo máa ń ja wèrè ọ̀nà normal day kíníkan ni o mo ṣe wà mo ti forí gbálẹ̀ kíníkan ni o mẹ́ni mẹ́ni wèrè ó wà lẹ̀ ó wà lọ́pọlọ mi ni gbogbo òṣì tó ń ṣe tó kàn fọ́ lálẹ́ tó kàn forí gbálẹ̀ kiri màá sáré ṣe ìjàmbá lọ́wọ́ sí i ó já wèrè nàbọ́ lórí burúkú tó fẹ́ gbọ́ ó fẹ́ gbọ́ ọlọ́run bá gbọ́ mo máa gba bọ̀bọ́ ẹ̀ mọ́ ẹ lọ tó bá máa kú ni kó lọ kú dànù. àṣekẹ́. màmá màmá. wò bó sì bó sì bá ẹ tẹ̀jọ́ ṣó ti rí ọjọ́kọ́jọ́ tí mo bá rí obìnrin nínú main building yìí ikú pa ẹ. ikú máa pa ẹ ikú máa pàjá ẹ ikú máa pàjá lájà ẹ ikú máa pàjá ẹ àbọ̀rí ẹ̀ burú ni àbọ̀lọ́ọ̀ṣì ni mo ní ká fún ọmọ yín papọ̀ ẹ̀yin yàwó ẹ̀ ń ṣe èrè. Babe, ó mú bá sọ̀rọ̀ náà. Let me be, please. Kí ló ṣẹlẹ̀? Ewu lógún let me be. Ṣebí bó ṣe máa ń yọ wá tí mi bá ti sí nílé nìyẹn. Àbí bẹ́ẹ̀ kọ́? Yọ wá bíi ti báwo? Wá, ṣé bó ti What she still doing here? Kó lọ gbalé síta náà, kó máa lọ òun get wrong náà òun èmi àti ẹ lájọ wà lórí ìjókòó ìgbà tí dad sọ pé ó ti gba lé ọ̀sẹ̀ kan ló náà òun and just four days to go. four. one two three four. four. four days tó sọ yẹn ṣe ló dàbí ẹni pé ó sọ eternity lójú mi. like you just said hundred years please Bayo ó ti sú mi I am tired ṣé kó máa lọ kí ló dé. chill chill please by the end of the week a máa lọ mọ́sọ̀ princess ó máa resume school lọ́jọ́ monday. see i don't have a problem with princess princess ò kì í ṣe problem mi rárá ìyá ẹ̀ ló ní mi lára and i can't take it anymore. mo understand má bínú by the end of the week wọ́n máa máa lọ. Báyọ̀ má wàá jà mí o má tọ́ mi o má fèṣù lẹ́sẹ̀ o má fa wèrè lọ́yàn o. ṣọlá pé i already say by the end of the week ó máa báwo la ó ṣe rìn láyé torí onímì báwo la ó ṣe kókó já nínú ààyè báwo la ó ṣe mọ̀ rẹ́. I turn into your castle. Hurry, me, show me home. My gen, she shame. Olúwa ṣeun. It's so good to be back home. Yes, dear. Very, very good. Ah, what if I lò mí pa. I am so tired. What's ti rẹ̀ Did you say tired? Ẹ don't want mí kú wò to complain kúrò ẹ̀hún. As far as you're making your money. Hmm. Oh, kí n kú ni. Bó ṣe mí sí ilé, àwa gan mí sẹ̀. In fact, gbogbo ilé ló mí Well, Pẹ̀lẹ́ Ah, come on. <laughs> ó yẹ kó mọ pé mo miss ẹ̀ náà tí ìbá miss ẹ̀ tán kí miss. <sighs> Do you want a drink? Yes, a cold one please. Okay. Thanks, yeah. <sighs> Yes, dear. Ṣé ẹnìkankan wọnú kitchen mi? Kitchen? Kitchen? Oh, oh. Má bínú, ìgbà tí princess sọ pé ebi ń pa òun ni. So mo ní kí Fọlákẹ́ bá make oúnjẹ. Kí ló ṣe tí kò lè ṣe lọ́dọ̀ títí ẹ̀? Ìyẹn ti lọ náà, you are here already. Báwo rẹ̀ ìyẹn ti lọ? Wait. She was supposed to leave today. Kí ló ṣì ń ṣe nínú ilé mi? Um, um, um, uh, was she supposed to leave? Okay, yes, she was supposed to leave. Ah, mo bí àwọn ti sọ fún ẹ ni, agent yẹn pè mí ni, you need to see the way he was even pleading. Ẹni pé ká jọ mm, ká fóun ní bíi two weeks, cause àwọn tó ń fix tiles yẹn on you things like that ṣá but two weeks now in little time ó máa lọ wọ́n rẹ̀. Jọ kí ló wá kàn ẹ́ nínú gbogbo ẹjọ́ tí ó kàn ẹ́ tó ń ròyìn sìn? kí ni ti tiẹ̀ gangan gangan gangan because kò yẹ kóbìnrin yẹn wà nínú ilé mi as I speak. ṣọlá pé kò lè tó yìí now you are raising your voice ah two weeks in little time mo máa lọ now. she is leaving today. ṣọlá pé calm down now ọ̀rọ̀ yóò ti tó. don't tell me to calm down do not tell me to calm down. you are taking it too far two weeks in little time she will leave. no she is leaving today. ò lè believe pé ìgbà tí ọmọbìnrin máa fi wọlé wá lánàá ó ti mọ tí yóò bí kẹrin ó lè imagine. ó mọ tí yó ó mọ tí yàbò ti lọ. kò tí ì lọ wo èmi tiẹ̀ ti ń rò pé èmi fúnra mi báyìí ni màá fọwọ́ ara mi lọ lè jáde nílé yẹn. ẹ gbà mí ìwọ fúnra ẹ ló máa fọwọ́ ara ẹ lè kúrò nílé abẹ́ni tó yẹ kó ti lé tèfètèfè kó ti ju gbogbo ẹrù ẹ̀ dànù síta ó ń pẹ́ jù ó máa pẹ́ jù má sọ pé mi ì sọ fún ẹ má sọ pé mi sọ fún ẹ Ṣọlá pé ó ti pẹ́ jù ọmọ yẹn ti pẹ́ jù nínú ilé yẹn. kò easy bẹ́ẹ̀ yẹn náà tí má tiẹ̀ wá ní mo fẹ́ ṣe gan báyọ̀ ò fún mi lọ́rọ̀ sọ báyọ̀ is not helping. ìgbà tí báyọ̀ fún ẹ lọ́rọ̀ sọ ńkọ́ ìwọ fúnra ẹ ò lè fúnra ẹ lọ́rọ̀ sọ ni. anyway if your husband cannot help you you should fight for yourself okay. okay ló máa sọ àbí tó ṣe jókòó yìí kó jẹ́ ká máa lọ sílé ká ló dá gbogbo ẹrù ẹ̀ síta. Hmm? mò ń bọ̀ jẹ́ kí n sáré gbọ́nú lé. no no no don't worry I'll do it myself. lájẹ́lájẹ́ má bá mi sọ rubbish wo ilé ọlá ò gbọ́dọ̀ mọ bá wọn bẹ̀ yẹn o ló gba òtẹ́ fún wọn kó kúrò nínú ilé mi. bùtùsọlá pé kí ló ń ṣe é náà why do you think this personal? wọ́n bí ń pariwo. no mi ò tí bẹ̀rẹ̀ ariwo mo ṣẹ̀ṣẹ̀ máa pariwo ni máa pariwo tó jẹ́ pé ayé máa gbọ́ ọ̀run máa mọ̀ ọmọ bá wa mọ̀ nǹkan tájọ sì sílẹ̀ fi jóná báyọ̀ ṣé wọ́n lè gbarú ẹ̀ ni sọ fún mi náà ṣó lè gbarú ẹ̀ ni má jẹ́ kó sú mi jù báyìí lọ o ó tiẹ̀ mọ nǹkan mi ò fẹ́ rí princess bíi báyìí mo jẹ́ kó bá lọ sùn ọ̀dọ̀ ìyá ẹ̀ gbogbo kínní ti sú mi already. irọ́ ló pa babe yes irọ́ ló pa náà ah, ah. ṣó fẹ́ ya èmi àtọmọ mi ni kò possible ó yẹ kó mọ kéèyàn ò lè ṣe ṣe náà. <laughs> o ṣe well played so òun sọ fún mi sìn pé ọmọ ẹ ni ilé bàbá ẹ ló wà. <laughs> jọ nítorí Ọlọ́run mo sọ fún ẹ náà in the first place I told you mo ní mo lọ́mọ ó dẹ̀ tẹ́ ẹ lọ́rùn ni ohun ẹ ló fẹ́ mi náà. dúró dúró ìgbà tó sọ mi kó lọ́mọ ṣé sọ mi kó oníyàwó ni. <laughs> you can imagine ṣé ọmọ máa jábọ́ látọ̀run ni eh, obìnrin kankan ló máa bí wọn. Eh, eh, ó ti dà bẹ́ẹ̀ ṣe bó ti dà bẹ́ẹ̀. yes ó ti dà bẹ́ẹ̀. wọ́n máa fi yé ìwà fi yé lára báyọ̀ máa bẹ́ẹ̀ nà tó bí owó. irọ́ ló pa. wọ́n mo máa fi yẹ lák sọ fún ẹ má fún ẹ ní high blood pressure ọmọ mi kò lè kúrò lọ́dọ̀ mi i'm done with this conversation. Eh, which one which one mo sọ pé mo ti sọ̀rọ̀ tán mi. okay where do you think you're going. ẹ tó bàbá kí jáde mo sùn báyìí i wanna sleep. níbo ló fẹ́ mo fẹ́ sùn. nínú ilé wo èṣù fẹ́ bẹ́ẹ̀ gbé òní kò. ṣọlá pé o má kàbùkọ ṣọlá pé o má kàbùkọ ṣọlá pé o má kàbùkọ you need to be careful. irọ́ mi ṣòro ilé ìtumọ̀ ògbó túmọ̀ pé kí ni ṣé bó kàwé ṣáàrin nǹkan tó wà ń bẹ. kí ni rubbish tó gbélé mi lọ́wọ́ yìí. rubbish kọ́ lé ìbọn tó yìn ló dáhùn yìí náà. ìbọn òun mo yìn. Ah, ah kí kí ni gbogbo eléyìí náà ṣé mo mo sọ pé mo rẹ́ẹ̀dì fún gbogbo rọ́bìṣì ni. ìgbà tó ń kí mi tó ń kí mi tó ń rọ gbogbo ẹ̀ sínú ẹ̀jọ́ ṣé mo ní sọ́kàwé níkùnrin àbí mo lo expect kí gbogbo ẹ̀ máa lọ. etí bá tiẹ̀ bá ń kọlẹ̀ kù sí ẹ̀ kó jẹ́ kí n wọlé. àṣẹ bí wọ́n lo ní nǹkan ìwọ ni diona na ìwọ lo ní mí na so wá ìtí lọ́ṣẹ́ níṣìlẹ̀. o máa terminate kí ni ni. o máa ta what. o máa yọ. jọ̀ṣe faransé ló sọ ni. mi ì ṣeré o. Ah, jọ̀ṣe mo jọ comedian lójú tiẹ̀ ni ah, àbí mo jọ aláwàdà ṣé mo ṣeré rí lójú ẹ̀ ni aláyé mo ti lóyún fún ẹ mi ò dẹ̀ lè terminate ẹ̀ ṣó ti gbọ́ mi ò terminate ta lákọ̀ọ́kọ́ mi ò lè terminate ẹlẹ́ẹ̀kejì náà. bó mo kí mo níyàwó. so kí ló kàn mí pẹ̀lú oníyàwó ìgbà tó ń géde ò mọ̀ pé oníyàwó ni náà ìgbà tó ń jẹ mùdùmùdù ò mọ̀ pé oníyàwó ìgbà tó ń jẹ sínú ẹyin ò mọ̀ pé oníyàwó lè ní. okay ó dàbí pé nǹkan tí mò ń sọ yìí eré ló fẹ́ jọ lọ́dọ̀ àbí you think i'm joking ó máa yọyún yìí ni like right now with immediate effect ó máa yọyún yìí. mo ṣorí gbogbo eléyìí tó ń sọ yẹn àpò ara ẹ ló ń sọ sí ní èjì tí mo wà kí n máa lọ yọ oyún kiri ah, mo ti bíta alákọ̀ọ́kọ́ náà mo dẹ̀ máa bíta ẹlẹ́ẹ̀kejì náà pẹ̀lú àyà àtàlàáfíà. amọ̀jẹ́rì ah, ẹ̀hún ṣeré nìyà o cos ó jọ yé mi àti ẹni pé kí ni àkó ah, make sense it is not needed we don't need it. we don't need it. we don't. you think you don't need it ṣé o ní ìdẹ̀ ní báyọ̀ náà wọ́n náà jókòó mọ́ owó rẹ̀ ṣé o fi ìpè o ní ìdẹ̀ ní. ṣé wọ́n gan ṣé o tiẹ̀ fi ìpè princess ti ní ìdàbúrò ni ṣé princess ti àbí princess tèmi. princess ti wa. ṣé wọ́n lo ní life mi ni. ṣo ma choose fún mi ni. ah but nǹkan kan náà ni wa náà family kan náà ni gbogbo wa náà àbí wọ́n kọ́ lọ bí princess ni. ah oh, èmi ò lè máa bímọ káàkiri o èmi ò lè máa bímọ káàkiri ṣó ti gbọ́ mo yẹ fẹ́ bí sójú kan ìwọ ló pè mí ó jọ pé àwọn méjì ìwọ náà ní ìdí ẹ̀ náà ah ó ní ìdí ẹ̀ náà gbogbo ìyàwó ìyàwó ìyàwó tó ṣáà ń gbé kiri ẹjọ́ kí ni kókó. ní okun ẹ it is none of your business. ó dáa mo ti gbọ́ ẹ mo ti gbọ́ ẹ oore ni mò ń ṣe fún ẹ gan tó bá mọ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ oore ni mò ń ṣe fún ẹ Ah, ṣòro pé easy ni ọmọye ọmọ wàhálà táwọn èèyàn ń ṣe kó tó di pé wọ́n rẹ́nu lóyún fún wọn ni àbí ọmọye owó táwọn èèyàn ń ná kiri káàkiri káàkiri gbogbo àgbáyé lórí pé wọ́n ń wọ́ ọmọ ni ìwọ wá rí lọ́fẹ̀ẹ́ lófo oṣù wa ń gara ó mórè o ó mórè báyọ̀ tábánikà wo ọ̀rọ̀ yìí dáadáa aláìdáni ẹ ṣébi tó yẹ kí n wà rè náà ṣé inú ahéré yìí ló yẹ kí n wà tó dẹ̀ mọ ibi tí mò ń gbé tẹ́lẹ̀ ṣó tó mọ nǹkan tí mo wọ́ọ̀tì ó wá fi mí sínú òrò ń bíbà inú òrò ń bíbà náà ló ti wá ń kì mí kìkìkì o. Hmm àbí báyìí kọ́. so what will you have me do? kí ló fẹ́ kí n ṣe. kò sí wàhálà. ó máa yọ oyún yìí. mi ò ní yọ. a ah, ó máa yọ. mi ò ní yọ. in fact ó ti yọ. mi ò ní yọ. àlù máa yọ. mi ò lè yọ. ó máa yọ. mi ò ní yọ. orí mi ṣá mi o má jẹ́ ń ṣiṣẹ́. ìjókòó tá a jókòó lónìí kò ń ṣe fún bànújẹ́ ìjókòó ayọ̀ ni torí pé àwọn bàbá manimani àwọn baba mayanmayan wọ́n ní afọ́jú jókòó ń ta èrò tí ń rí kọjá lọ́kì pé kú kalẹ̀ wọ́n ní wọ́n má bínú ẹ dákun ń sùn ni wọ́n nígbà tí ó sùn ta lórí adúpẹ́pẹ́ lọ́run rí àwa nínú ilé ó jẹ́ kí ohun ayọ̀ máa sọ̀kalẹ̀ sínú ìdílé mi lọ́run ṣeun tẹ́lẹ̀ náà sì ni wọ́n ní pé nǹkan ẹni di méjì kí ni ó bí ni. bẹ́ẹ̀ o. ikú ẹni ò ń di méjì kí ni ó bí ni bíi báwo ẹ sọ fún mi kì í ṣe tirú ti Fọlákẹ́ yìí èmi ò gbà kò jọ kò jọ rárá mi ì dẹ̀ ní gbà mi ì ní gbà. ẹ woman please take it easy. mo take it easy. when we are talking the, about authority in this house èmi mo jókòó yìí yes o lè là lé mi lọ́wọ́ lórí nǹkan mi that is number one number two tí wọ́n bá nírònú mi nírònú tèmi gbogbo ẹgbẹ́ mi tá a jọ ṣe kékeré tọ́lọ́n sì kẹ́ wọn in fact ọmọ ẹlòmíì ọlọ́run ọ̀kẹ́ tó bó ṣe kẹ́ báyọ̀ yìí. Hmm. mi ò mọ̀ bí wọ́n ṣe jẹ́ o grandstand ẹlòmíì grandchild ẹlòmíì ó ti wọ fifty èmi wá lẹ́yọ̀ kan. dọ́nà ah, téèyàn bá ń ta lúdò tó bá jí dáìsẹ̀ ẹ̀yọ̀ kan níbẹ̀ nù kóló bóun ní ṣe máa di yọ̀mọ̀ mi horo-horo òsì káàkiri tó rò pé inú tèmi dùn pẹ̀lú princess nìkan ni mọ̀kàn fọkàn gbé ni ọlọ́run tó wá kẹ́ mi sọ̀pọ̀tà àtúndé àà àà wọ́n tún sọ pé nígbà anyway gbogbo tó bá fẹ́ làálẹ̀ nínú ẹbí yín ni o kì í ṣe nínú ẹbí tèmi. adé ní sùúrù kì í ṣẹjọ́ ẹ rárá rárá báyọ̀ ìwọ ìwọ ló jẹ́ kí n máa rí ìrìkúrì tí mo rí àti ìgbọ́kùgbọ́ tí mo ń gbọ́ ìwọ ni ká nígbà tí mo ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ ńgbà yẹn tó ti take action ọ̀rọ̀ yóò ní rí báyìí kò ní ní pèkejì tó máa ṣe. ìyá wa ẹ jẹ́ ká fi sùúrù sí i ẹ jà fi sùúrù sí ẹ nǹkan tèmi kàn rí ni wípé àkọ́kọ́ ìgbà tó ṣẹlẹ̀ mo kúkú fọ̀sọ́ ọmọ mi lé ọmọ yín lórí but this second time ah, kò possible kí n tún gbà má tún tọ́ ọmọ kejì nù àfi kọ́ lọ́nba àfàlùbáríkà sí lé wọn ìgbọ̀nà àwọn méjèèjì bọ́ ṣe wà yẹn wọ́n ti di bùkátà ara wọn lágbára ọlọ́run ikú òdẹ̀ níyàwó. Ah, oh, wo àásù tó tẹ́ ṣe fún kò yé mi sórí nature àwọn kan wà dẹ́ pé eh, eh, kò sóore tọ́lọ̀ ń ṣe fún wọn láyè ẹkún ń èdúpẹ́ inú wọn ní dùn ẹlòmíì lè kọ́lé tẹ́bàá ní kọ́ fẹ́ síbẹ̀ kó bu ẹkún ọlọ́run kí ẹ lórí bẹ́ẹ̀ ń ṣe ké ètò ní tó fojú ẹ̀rí òfò má fojú ẹ̀rí dáadáa tí ẹ̀ dúró náà nínú ẹbí yín tẹ́ ẹ bá dako tẹ́ ẹ gbìngì tí igi ti àrùn lóbi ọdún méjì ọdún mẹ́ta táàgì yòókù ti ń so láàrin oṣù mẹ́fà tí igi yòó ẹ̀ ní wù dànù. ó dàbí pé ẹ̀ pọ́ìntì mi kì í ṣe torí Fọlákẹ́ yìí kò yẹ kó jọ òun torí kí ni òbí yẹ kó jọ kó yẹ kó jọ òun sẹ. kí ló bẹ kò fáìn tó. ẹjọ́ yín kọ ẹjọ́ yín kọ rárá ìgbà tí ìyá igbá ò rí ibi jókòó ẹ lọ gbé ọmọ igbá wá fún mi a kò jọ o èmi ò ní gbà mí ìgbà báyọ̀ sórí rẹ̀ báyìí. ó mọ̀ pé bad investment ní ẹni bá fẹ́ létí òbí mọ́ bad market tó tó o sí. kì í ṣe ti Fọlákẹ́ yìí. tọ́lọ̀ bá tún abẹ́ bá wa dé ládé nìsín kó lọ jẹ́ pé bèjì àbí ìbẹ̀ta lọ́wọ́ àánú ẹ̀ tó ti sọ tásán. ọkàn mi gan ṣe bẹ́ẹ̀ pé ìbejì ni mo ṣe ń wò yìí. dádì báyọ̀ dádì báyọ̀ símọ̀sọ́ tẹ̀ ń ṣe yìí nǹkan tẹ̀ ń ṣe yìí á lẹ́yìn. ọmọ tẹ ẹ̀dùpẹ́ tí ó lù mí nísìn. á lẹ́yìn. Ah, ọwọ́ rẹ̀ yá burúkú burúkú láì lè pé ń gbé wéètì. báyọ̀ ọmọ lófùjà ọmọ akitì olú ọmọ agbókùnrin bọ́dẹ ọmọ òṣùpá lẹ́yìn ní ogun wọn kọjọ́ dọ̀jẹ́ mi ni ọkọ̀ ojú sílé ìbá sọ máa rí i má sì fọwọ́ tó bá sì fọwọ́ èyí ti pè mí. sọ ẹ láyọ̀. báwo la ó ṣe mọ̀ rẹ́ àtẹni tó yẹ fún orí mi ṣá mi o má jẹ́ ń ṣiṣẹ́. Ah, eh, eh, eh orí mi ṣá mi o má jẹ́ ṣiṣẹ́. Ṣọlápẹ́ please Ṣọlápẹ́ please don't do it lọ́nà. Ṣọlápẹ́ I'll do something about it please jọ̀ọ́ nítorí alone. don't do this to me. I can't take it anymore. Ṣọlápẹ́ please please jọ̀ọ́ mú Ṣọlápẹ́ please. Open the gate. Ṣọlápẹ́ please Ṣọlápẹ́.

torí olóhùn tí stay true to me, don't you go astray. ọ̀rọ̀ dáadáa tá a jọ sọ má ṣe gbàgbé. àti ìmọ̀ bóró ṣe máa jẹ́ gangan àfi ká ṣe sùúrù. ẹ lò bá yọjọ torí ọlọ́run máa pẹ́ padà there is fire on the mountain nínú ilé mi nǹkan kan ń ṣẹlẹ̀ burúkú ọ̀fọ̀wọ́nú ilé jọ máa pè é padà ok hello hello hello jọ àwọn tó kù dà àwọn tó kù mọ́ tó invite pé ẹjọ́ fẹ́ jọ oúnjẹ yìí. mi nìkan mo fẹ́ jẹ hmm? mi nìkan ni máa jẹ. wọ́n nìkan ló máa jẹ ẹ̀ báyìí. èmi nìkan ẹ̀rí pó kéré. jóná ṣé o lè gbé fún mi kí n wò bóyá ojú mi ló fi rí bẹ́ẹ̀. ojú yín ni ó kéré dájì. ayíba. sá. ìwọ nìkan ló fẹ́ jẹ báyìí. èmi nìkan ni. ó rí pọ́mọ òfò ni ẹ́ ọmọ àdánù ni ẹ́ má ṣe o abájọ tí gàrí ṣe ń tán lé. ṣe stay true to me má dalẹ̀ ìfẹ́ stay true to me don't you go away ọ̀rọ̀ dáadáa tá a jọ sọ má ṣe gbàgbé o. ọ̀rọ̀ dáadáa tájọ sọ much ṣe gbàgbé o stay true to me má dalẹ̀ ìfẹ́ o stay true to me don't you go astray. ọ̀rọ̀ dáadáa tájọ sọ má ṣe gbàgbé o ọ̀rọ̀ dáadáa tájọ sọ má ṣe gbàgbé. go on. slow